ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وفتى الإيمان سلام الله عليكم ورحمته وبركاته ìjókòó wa tí àjókòó yìí sábàbí rẹ̀ òun ni oore tí ọlọ́run bá ṣe fún ọmọ ìyá wa ìjókòó wa tá a yìí àwa jẹun ni a kàn wò pé kó mọ́ jọ oúnjẹ nìkan àlọ́gbà mọ́ ń pè ní azuma yorùbá ń pè ní àwẹ̀jẹwẹ̀mú báwo lọ́rin lóyìnbó ti ń pè náà get together àbí bóyá ó sì tún ní oríṣiríṣi orúkọ tí wọ́n ń pè ẹ wá ká jọ jẹun náà peace sábàbí ẹ̀ wá ni wípé ọlọ́run fún ọmọ ìyá wa ọ̀kan nínú wa ní ọmọ tuntun torí wípé in tó rọ̀ mọ́ ọmọ ó ti wáyé before àsìkò tá ń sọ̀rọ̀ yìí tá a mọ̀ sí àkíkọ̀ ó ti wáyé nínú gbogbo oore tọ́lọ̀mọ́ wá ṣe fún yẹn tó jẹ́ àlékún tó jẹ́ bárọ́kà kò sí ìtò burú ń bẹ̀ kí a ti àwẹ̀jẹwẹ̀ mú torí ẹ̀ òní òfin sí láàbí kankan níbi irú ìjókòó yìí bí ẹ̀ bá ra ọkọ̀ tuntun tó ké fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ mọ́ bọ̀ kájọ jẹ kájọ mi torí mò dúpẹ́ oore kan kò lọ nínú ṣẹ̀ríà ó kọ́lé tuntun ó rágbèga lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn lè ṣe àwẹ̀jẹwẹ̀ mu bí kò bá sì wáyé bá ti jókòó iná kò sí nǹkan tó burú bẹ̀ torí pé ìtọ́lọ̀ ń pè lẹ́sìn kò ti wáyé látìgbà tí ọlọ́run ti fi ọmọ ta àwọn òbí tọ́mọ ìjáde lára wọn lọ́rẹ ni wọ́n ti sọ lóko tí yóò mọ̀ jẹ́ bóyá wọ́n ti sọ lóko gan kí wọ́n tó bí wọ́n kàn pè jáde nígbà tí ọmọ wáyé ni mo sì rò pé èyí tó jẹ́ gbòógì ibẹ̀ ká pa ẹran òun náà ti wáyé wọ́n sì ti kéde orúkọ ló jẹ́ pé àbú Aisha ni ó pè wá Aisha tuntun ọlọ́mà kí wọ́n sàtí ọ̀rọ̀ jálẹ̀ gẹ́gbọ́n ti sọ nípìnlẹ̀ oúnjẹ lè àwa jẹ tóúnjẹ ti wà ńlẹ̀ ó ti wà ńlẹ̀ kó fi jẹ́ kọ́rọ̀ òní pọ̀ ni o torí tó wá tóúnjẹ ò tí ìgbìnà ẹ̀hẹ̀ torí àsìkò ibi kan tí mo fẹ́ gbà wọlé bí a bá rí ẹni tí ò dá wákàrí tójú ń tì tàbá ti wí lákọ̀ọ́kọ́ bóyá yóò lè bá wí lẹ́lẹ̀kejì ọmọ wa tí a bí ọpẹ́ ló yẹrú Allahu àwọn tó kọ́kọ́kọ́ wọ́n ní Allahu rà sọ ìtí tó dára lójú náà àkídà wa Allahu ló sọ ìyá ẹ̀ ní rọrùn mú mi wá mẹ́jẹ̀ wa kò fi dààmú wa alẹ́ lè jáde bẹ́ẹ̀ Thank you. ọmọ wa tí a bí ọpẹ́ ló yẹrú aláhùwà ló sọ̀yà ẹni rọrùn mómi wa mẹ́jẹ̀ wa kò fi dààmú wa. tó kílẹ̀ àbí òkìlẹ̀ torí ìjókòó ọpẹ́ ni èyí tá a ti rírí àti tá a ti gbọ́ rí sóyé tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n belẹ̀ náà ìdí sìn táà ní rántí ọjọ́ kejì a ní rántí ọjọ́ kẹrìnlá a ní rántí ọjọ́ kọkànlélógún ó dá tó bá wá jẹ́ pé nígbà tá a sọ pé mú mi wá méjì wá ọlọ́run fi dààmú wa ìfá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ sí ìlàsàánú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọ̀rẹ́ àbó Aisha ẹni tí ò bá máa jẹ́ ló sáàpẹ̀ tẹ́lẹ̀ kò bá ti mọ̀ torí wọ́n máa sọ pé ní blood bank ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n kò sí ìtò bá ìtafẹ́ lò fún ìlara mu àwọn ọ̀rẹ́ ọmọ wa yọjú ẹjọ́ ń yẹsẹ̀ mi wò ẹjọ́ ń yẹsẹ̀ mi wò ẹjọ́ ń wo genotype mi a mọ̀ ṣe bẹ́ẹ̀ torí ìfẹ́ ta ní sọ́mọ ìyá wa ṣùgbọ́n lọ́wọ́ gbogbo abẹ́ sóye tàbá wá ṣe bẹ́ẹ̀ tó wá tún wá padà jáfáyọ̀ tàgbòrò ọmọ àtàgbòrò bàbá àti ìyá pẹ̀lú ìdùnnú báyìí ọpẹ́ náà kọ́lá ọ̀tọ̀dù ọlọ́run ó ṣe orí tó ga fún wa tí ì sí agbára èèyàn nípa lílékún ẹlẹ́ẹ̀kejì bàbá wa Al-Qur'an látòkè délẹ̀ a mọ̀ rí ibi tọ́lọ̀ nínú orí tọ́lọ̀ ma fi ṣèrè gúnlé ẹrú ẹ̀ lórí lọ́mọ tọ́lọ̀ bá fi nǹkan kankan ṣèrè gún ká pàtàkì ẹ̀ lórí o wà ìmùdídí kó ń bi àmúwálí wà bàníyì ọlọ́run ní òun fún yín lọ́rọ̀ tó jẹ́ tayé ó tún fún yín lọ́mọ kò sọ́nà kan téèyàn fi máa bí ọmọ generally yálà òsọkùnrin àgbóṣobìnrin mo ti ṣe tán nísìn tí mo fẹ́ bímọ tọ́rọ̀ bá kádàrá yìí kò sì sí ọ̀nà kan téèyàn máa gbà kọjú pé ìní bímọ àti tọ́lọ̀ bá ní kò ní wáyé lẹ́bí máa ń gbọ́ unwanted pregnancy àwọn tí ò fọmọ bí ọmọ sì jáde tú láti kò sí ọ̀nà kan tí ẹ̀mọ́ gbà fi bí ọkùnrin pé jẹ́ ká sùn báyìí wò tó pé bá ti sùn ti tẹ́lẹ̀ ní tó fi wá lóbìnrin bóyá bá bá sùn báyìí wò bóyá yóò wà lọ́kùnrin kò sí kò sí mẹ́ẹ̀ láyé kò sì ní sí táyọ̀ nìkan kò sí sọ́nà kan tí ẹ̀mọ́ gbà fi bí obìnrin kó láìjọ́ tí mo ti ń bí ọkùnrin mò ń bí obìnrin sì ń wù mí jẹ́ ká gbé bàbá rárá ọlọ́run bá ní mọ́ àyà Quran torí pé torí àsìkò ni àfọwọ́ àwọn bá ń ka jáde ìgbà tó wá jẹ́ wípé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó fi bí lílékún lọ́mọ ó fi fèrègún lé wa lórí ẹ má jẹ́ kó takora wọn o torí pé kò takora wọn pẹ̀lú ibi tọ́lọ̀ ti ń sọ pàdánwò lọ́mọ nínú àwọn àyà míì nínú alukuran náà tọ́lọ̀ ní gbogbo dúkìá yín Eh, àtàwọn ọmọ yín fìtìnà ìnáma àmúwádìkùn wà àwòládìkùn fìtìnà fìtìnà ni dúkìá yín àtọmọ àwọn ọmọ tẹ̀ ń bí wà gbọ́rọ̀ náà báyé lókù kí fẹ́ mú jáde láàrin ọ̀rọ̀ yẹn ọlọ́run ṣèrègùn pé mo so yín lóore oore kàbìtì kàbìtì ọlọ́run tó wọ́n bá àti gbọ́ tó ti kó wa wallahu indahu ajrun azim in tó fà ní wípé yorùbá sọ̀rọ̀ kan wọ́n náà yá bẹ́ẹ̀lẹ̀ obe owó yẹn ó nítumọ̀ àbúwá ìṣà alhamdulillah tí a bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ ọlọ́run méjì àbí mẹ́ta làwọn èèyàn tún sí àkọ́kọ́ a mọ abẹ́ni tí ó mọ̀ nípa ọlọ́run rárá sọ̀rọ̀ ọlọ́run táwọn ọlọ́run fún un àwọn ilé ìwà pín sí méjì àkọ́kọ́ ni ẹni tí ó mọ̀ tó sì mọ̀ pé òun mọ̀ nínú wọn tí ò ní mọ̀ nípa ìsìn ọlọ́run tó sì mọ̀ pé òun mọ̀ tí yóò sì rí lóore pé wọ́n tàun jí ẹlẹ́ẹ̀kejì òun lẹni tí ó mọ̀ nínú wọn tí ó sì gbà pé òun mọ̀ tó yẹ pé ojú rẹ̀ ó kàn rẹ lọ́wọ́ tí wọ́n bá ń ràn létí nípa ọlọ́run tí wọ́n bá ń ràn létí nípa ọlọ́run àti àtànábì sallallahu alaihi wasallam ìbínú rẹ̀ ó mọ̀ ru ìran méjì tí àwọn tí ó mọ̀ ń pa ọlọ́run tí wọ́n pín sí nìyẹn abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó mọ̀ nípa ọlọ́run tá a fẹ́ rán létí kò sẹ́nìkan tó kọjá ilé yìí kódà nàìjíríà sallam

omi ti bẹ̀rù ọlọ́run bí ìgbà tó òun náà wà láti sọ́kalẹ̀ fún tó kéde àjẹ fáwọn èèyàn táwọn náà fi há sórí nínú ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta táwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ pín sí yẹn bàbá ọmọ jẹ́ ẹni tó yé tá a fẹ́ rán létí tóun náà bá gba microphone yóò mọ̀ rán èmi náà tí mo rán létí yóò mọ̀ rán wa létí kò sẹ́nì kankan tó bọ́ ládé eléyìí láìláì ìtumọ̀ ẹ̀wá ni wípé nígbà tí Yorùbá sọ pé àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ẹ̀rẹ̀ kì í sàyà lónìí àgbọ̀ Aisha ọmọ ti dé abala alákọ̀ọ́kọ́ yẹn ìlà ń bẹ lọ́rùn rẹ̀ fún ọ pé ó mo ṣe yín lóore mo fún yín lọ́mọ mo kẹ́ mo fún yín lọ́mọ mo dùn yín nú mo fún yín láyọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ lálẹ́ abala kọ̀ọ̀kan ńlá mìíràn ti wà abala ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ sọ pé àdánwò ni fìtínà ni ìdààmú ni subhanallah iṣẹ́ kan lè yóò ṣe kíta alákọ̀ọ́kọ́ wọn tó lè jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn àánú ọlọ́run nǹkan kan lè yọ pàtì tí ó fojú rénà ẹ̀ tí ò ní kàkún tí ó fi wá lọ di fìtínà ìrántí ní bùkátà fi kún lọ síbẹ̀ yẹn náà kò sígbà kan tẹ́yẹ̀ máa bẹ̀rẹ̀ tí ń bẹ̀rẹ̀ pé ká tó bí ọmọ torí kó lè jẹ́ ni ọlọ́run láti ń ṣiṣẹ́ kó lè jẹ́ ni ọlọ́run tí ẹ̀ bá yẹ ṣẹ̀ríà ìsìláàmù wò dáadáa wọ́n ní pé wọ́n wá wọ́n wá pàpà ńlá di ìyá fún ọmọ yẹn ìyá rẹ̀ tí ó lè gbélé tọ́jú ọmọ ni wọ́n wá fún ara pé wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn ó jẹ́ ní ọlọ́run torí báwọn ọmọ ṣe ń dáyé lónìí tí wọ́n ṣe ń bọ́lẹ̀ báyìí kódà nígbà tí wákàtí mo dálẹ̀ kan aláwò wa ló sọ ìyá ẹ̀ ní rọrùn ìyá ni wọ́n wí bàbá rẹ̀ kọ́kọ́ sọ ní rọrùn nígbà tó ń kó òní tó ń já ní sẹ̀mí fàìnà òun náà wọ́n wòrán ìwà ń bẹ̀ lọ́hùn wọ́n wòrán ìwà ń bẹ̀ lọ́hùn ọlọ́run tó tún wá padà já sáyọ̀ lára ẹnì kejì rẹ̀ tó náà sọ̀kalẹ̀ àdìgbà ẹni fẹ́ ti bẹ̀rẹ̀ àbí kó tó dìgbà náà lèyìn ó ti máa ṣiṣẹ́ pé kó lè jẹ́ ni ọlọ́run kó tó dìgbà náà àwọ́ àsọ nígbà tá a fẹ́ súnmọ́ ìyá rẹ̀ àwọ́ sọ pé òun bí èṣù torí pé èṣù máa rúpọ̀ mọ́kùnrin la tí orúkọ máa tọ̀ ẹ̀ tí ò bá jẹ́ pé léyìn àmọ́ ṣẹlẹ̀ ní àní sọ pé ká wà sọ pé òun di èṣù ká tó súnmọ́ yẹ ká yàwó tí ẹ bá sì yẹn èso jìnà sí anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam tọmọ bá wáyé ń bẹ̀ èso jìnà sọmọ yẹn síbẹ̀ ló wá parí sí torí mo rántí sàdúrà yẹn nígbà tí mo fẹ́ súnmọ́ yà rẹ̀ so ó dá mi definitely mo gbà náà dìgbọ́ èso lè súnmọ́ ẹmọ ilé ìmọ̀ ló bá parí lábákà ọgbẹ̀ra kọ̀ parí síbẹ̀ ò kí ni wọ́n ní ká ṣe sí létí létí ọ̀tún ká pe àdáhùn sí torí pé tàbá ti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo tàbá ti pe àdáhùn ìsúnmọ́ sá lọ ní ìdẹ́gbùn àfẹ́ kọ̀ parí síbẹ̀ òun àwọn tá a fi ń wí kò ti mọ̀ kankan Yorùbá lọ́nà tí wọ́n gbà róòyàn nígbà tó bá yá ní ìsìn ó ní nǹkan tó fi kọ lára ó ní tí wọ́n fi kọ lọ́rùn ó ní tí wọ́n fi pa lára ọ̀nà tí ṣẹ̀dá ìsìláàmù gbà kalẹ̀ ó ẹ̀ tí wọ́n fi wá ààbò tí wọ́n sì fi ṣe kòńgé oríire ọlọ́run lọ́jọ́ ò tí ń sọ̀rọ̀ táwọn ọ̀pẹ́ kò tí ń máa sọ tàwa tọ́lọ̀ sọ sí láwọn wà kó lórí náà ti yóò kọ wàsán ìdídélẹ̀ yóò kọ àwò kan tàbí pàṣọ torí kò sí kankan mi lẹ́nu ìyá àti àfipàṣọ tó láàá fi wí ọmọ tí ń gbọ́ láàyè láàyè látọ́ pé ńgbà tó nọ́kọ̀ sọ̀rọ̀ báyìí ìyá ìyá ìyá ìyá kí ni àwọn ìwà láàyè láàyè ní wíhùn ẹ̀ gbọ́ dáadáa ni sáà fi wéra wọn ní pẹ̀lẹ̀ ìpìlẹ̀ ìgbésí ayé ọmọ méjèèjì kò sí fi wéra wọn yẹn ń dákọ̀ Allah ẹnìkan rán pàṣọmọ́ ni ló jẹ́ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ìta àbíyàn ẹni tí ò bá bí wọn lọ́kùnrin wọn ní sí fáìlì débi ọmọ lọ́jọ́ gbẹ̀dọ̀ ìfìyàmù oyó kan jẹ́ tó sì láya ó kàn sí fáìlì débi pé ọkọ sáà ní ọgbà tó ń bẹ láyé náà má fi ṣe ìṣirò eléyìí tán tó wá já sáà jẹ́nà yóò mara jẹ́nà ni bàtà fún lọ́mọ wà ní sísàlẹ̀ dédé ọmọ bẹ́ẹ̀ náà lóbìnrin sáàrà fún lọ́mọ ìyá ìṣirò pé ṣe bí ìyàwó ẹnìkan ní ọ́ wọ́n sàkáǹtì báwo ló ṣe gbélé ayé pẹ̀lú ìjẹyàwó àṣìṣàlẹ̀ dédé ìyá tó rà fún àmọ́ lónìí wọ́n ti sí fáìlì àbáṣà débi wọ́n ti sí fáìlì ọmọ àfún lọ́mọ kò tún parí síbi pa fún lọ́mọ wọ́n ti fáìlì ìyàwó rẹ̀ lébi pé ó ti dìyà ó ti dìyà ọwọ́n á ku tẹ́rbíyà báwo ló ṣe ṣe pẹ̀lú ọmọ yẹn it's another file ó ṣe kókó púpọ̀ jù àríkà nínú àdìsá náà sallallahu alaihi wasallam pé ọmọ a máa sábà dálì jẹ́nà wọ́n a ti máa sábà bí iná ọlọ́run wọ́n ti wọ́n ti sábà bí ìbínú ọlọ́run bá fún wa wọ́n ní ìwọ̀ tí wọ́n lórí wa mahababikun ìwọ̀ wọn lórí wa padọ̀l ayakunla padọ̀l náà ìwọ̀ wọn ìwọ̀ wọn lórí wa ló ṣáájú inú sọ wọ́n dá bí wọ́n ó ṣe dà bánà ìṣẹ́sọ́ ọ̀pọ̀lọ́lọ́wọ́ tààrọ̀ sálà pé ibi tó mọ́ gbà wáyé ń ló sọ ọmọ dàbọ́n mọ́ ti dà láti pìlẹ̀ tó bá yá tó wá pé wọ́n sọ dàbí ò ti dá wọ́n sọ di rádaràdá láti pìlẹ̀ tó bá yá káàánú ọlọ́run bá lépa bá ọlọ́run sọ di dáadáa tó kọ́lẹ̀ fún ṣùgbọ́n ìpìlẹ̀ tó jẹ́ pé ó yẹ ká ti bíyá ìwọ̀ tí wọn ìwọ̀ wọn lórí lórí wa táwa nìyẹn ọ̀ràn yẹn tó tóbi ni ìyẹn lọmọ lọmọ ádámọ̀ pàdánù púpọ̀ jù tó fi jẹ́ pé ọmọ ádámọ̀ di ẹgbẹ́ èṣù ẹnìkan ń bá mi sọ̀rọ̀ kan ó ní tẹ́nìkan bá sọ fún ọ pé àbúrò náà ni alhamdulillah mo rántí wọ́n ní wọ́n ní tẹ́nìkan bá sọ wípé ṣé ó ya wèrè ni àpé ṣé bóòlù ẹ̀ ti sọ náà pé ṣé ó ya wèrè ni kágbà àbí òun ya wèrè lẹ́wí ni bóòlù ẹ̀ ti sọ̀rọ̀ yẹn pé kéèyàn sọ pé kéèyàn gbà pé ó ya wèrè lówí lóòótọ́ wọn jìnnà sí o tó bá lóun ya wèrè ó ya náà nìyẹn o àwọn ádámọ̀ ni wọ́n àwọn ọmọ ádámọ̀ ni wọ́n ń wò yóò ṣe kankan tán lásìkò ní láàrin ìṣẹ́jú àáyá tí ó mọ̀ yọ ọmọ ádámọ̀ lẹ́nu pé a ah, ẹni tó dánrò léwòdà torí wọn ò rí gba ojú ọ̀nà tó lọ́hun ká má wò pé ṣe bá ṣẹ̀ṣẹ̀ bí ní ló jẹ́ mọ́ àwọn àpèjúwe pé ká tó bí gan iṣẹ́ ti bẹ̀rẹ̀ bèlè tàbí ìgbà táwa bí a mọ̀ wá níbẹ̀ lọ́hùn lórí ẹ̀ wọ́n bí àfáà ńlá kan ní Egypt léèrè wọ́n ní bẹ́yìn sí eré àdúpẹ́ fọlọ́hùn ọmọ yín lágbájá báyìí olórin ni musician ni ó ní iná sáàyà kún làṣàtà ó sọ pé nìkan kan ó yà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá ṣe pọ́ òun làléébù wà lọ́dọ̀ òun fóun ò mójútó ó ní ibi tá léébù wà nìyẹn ibi tá burú wà nìyẹn kèsì káwọn ò gbìyànjú lórí ẹ̀ ṣùgbọ́n iná sáàyà kún là ṣàtà àwa ní bá ọ̀ní fọ̀rọ̀ síbi pé káfà ti bẹ̀ lọ́hùn á ṣiṣẹ́ ìmọ́lù fàkólù ìyá sàrò lè mọ̀ kó kọ́lá tá a bá ń bẹ̀ lọ́hùn á ṣiṣẹ́ tá a bá wá ń ṣiṣẹ́ ká kọ́mọ lè jẹ́ èèyàn á tún máa wá bẹ lọ láàfin ní àǹfààní àti fi yọ àwọn èèyàn kan àwa gàgà fúnra wa á sì sẹ́tà ń sọ yìí á wà máa bẹ lọ́hùn tó wá kù síbi ọwọ́ ọlọ́run pé a ti ṣe tọ́lọ́run fẹ́ ká ṣe a jẹ́ pé tọ́lọ́run kọ́ lẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan àmúṣẹ́rẹ̀ yóò wáyé so ibi tí ọlọ́run ti ń ṣèrè egungun fún wa lọ́mọ àti ibi títí ń pe ọmọ aládánwò níta fẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀ nìyẹn. ní ìparí gbogbo àwa a wá náà pátápátá bàbá àwọn èèyàn kan ni wá ọkọ àwọn èèyàn kan ni wá àwọn ọmọ ń bẹ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ ká kíyèsí bá ṣe promote àlàáfíà àwùjọ pẹ̀lú àwọn tọ́lọ́run bá ń fún wa lọ́mọ bàbá mi ń bẹ sáàrán létí nípa ọmọ tó yẹ pé òun gangan pàdánù ń tá afẹ́ kó ṣe nípa ọmọ òun gangan ò ní ọ̀fákìlù ṣe láyọ̀ sí i tí èèyàn bá sì ní èèyàn lè fi tọrẹ. a ní bùkátà sí nǹkan kan tí ò sí búyẹ̀ fún wa ń bẹ̀ nígbèsí ayé tá a òun náà ìlànà tọ́lọ́ àti tànàbí sọ̀rọ̀ lọ́wọ́ sára sálà tọ́lọ́ ọmọ ò bá sọ kí mọ́ tẹ̀sọ pé tọ́lọ́run ọba sọ àlùkùránì kalẹ̀ kọ́lọ́run tó sọ àlùkùránì kalẹ̀ gan ẹ̀dá ti wà láyé báwo la ṣe ń láyé kí là ń ṣe láyé ńgbà tí àlùkùránì ò tí ì dé nínú nǹkan fàyé tí wọn máa ṣe kálùkùránì ò tó dé ẹ̀mọ́ bá mi bẹ àwọn èèyàn léèrè o ṣé ọmọ la fẹ́ bí wọn tí máa bí kọ́lọ́run tó sọ àlùkùránì kalẹ̀ kó tó gbà náà dìde ni àbí bísíǹsì wọn fẹ́ ṣe tí wọn ò tí ì ṣe ẹni tó wá padà síbi ìpìlẹ̀ yẹn

wọ́n wọṣọ wọ́n fẹ́bìnrin wọ́n kọ́lé gẹ́gẹ́ bí àwọn dáàbà tó kù pátápátá gẹ́gẹ́ bí àwọn dáàbà tó kù nínú ẹranko àtẹyẹ ni wọ́n ti máa ń ṣe torí ẹ̀ lọ́lọ́run fi máa fi gbogbo ẹni tí ò bá rí ṣetán àti gbàgbọ́ yẹ tọ́lọ́run ní ti máa fi wọ́n wé àwọn dáàbà kódà àtúmọ̀ sọ wípé bẹ́ẹ̀lì hum adol kódà wọ́n máa tún ṣépéré fáwọn dáàbà ju àwọn èèyàn yẹn lọ. kí ẹni èkó tù ú ti dúró. àgbọn àlágbára àlépe láháúlà wàlàkúwàtà ìlà ìlànìlàlì ìlàrí tọ́nà máa kọ́ alọ́gbọ́n ẹgbẹ́ àgbà pé ọlọ́ọ̀bà lọ́lọ́gbọ́n alhakim tí bá ń kọ́ wa nímọ̀ ẹjẹ́ kágbà pọ́lọ́ọ̀bà ló nímọ̀ wọ́n wọlé àlímù lọ́kọ̀dí ìtọ́lọ́ọ̀bá jùwò yẹn nìmọ̀ tí bá ń kọ́ wa lẹ́sìn ẹjẹ́ àgbàpọ̀ lọ́run ló lẹ́sìn ló nílànà gbogbo ọ̀nà tá a bá ń gbà yẹn ká máa wé ká máa fi tọ́lọ́run ká máa fi ká máa fi ṣe dígí. ọlọ́run àkójá jẹ́ra yá tàbí kí á máa wà. àwọn ọmọ wa àtàwa náà kọ́lá sọ wá lẹ́rọ àlùjànnà. iṣẹ́ tá a ṣe tá a fi rojú rọ lọ́run lára tiwa àtàrà tiwọn ọlọ́run sàfihàn rọrùn fún wa. subhanakallahumma hamdika